ẹ̀yin èèyàn lé èyí tá a tún gbọ́ yìí ó tún lágbára o. wọ́n ní yèyé mẹ́ta wọ́n ní wọ́n wá sí inú palace láti welcome Queen Naomi ní Royal Manor ilé èyí tí kábíyèsí ní kí wọ́n dúró sí ibi tí àwọn ọba aládé àwọn èèyàn àwọn èèyàn tó jẹ́ pé wọ́n mọ̀ ní àwùjọ bíi gọ́vnọ̀ bíi president máa ń dé sí nínú ààfin kábíyèsí ibẹ̀ ni Queen Naomi wà ní ìsìn ẹ̀yin náà mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Yèyélúwà apartment wọn a ti sọ ní gbogbo ìgbà bí àwọn èèyàn burúkú yìí bí wọ́n ṣe lọ gbé orí màálù sí inú apartment wọn so nítorí ìdí èyí kábíyèsí fún wọn ní ibẹ̀ ipe kí wọ́n dúró sí títí tí wọ́n fi parí ibi tí wọ́n máa dé sí nínú palace ẹ dẹ̀ mọ̀ wípé a ti sọ fún yín tẹ́lẹ̀ pé Naomi ti wà nù palace inú palace ni wọ́n ti ń ṣe gbogbo activity wọn ní ìsìn ṣùgbọ́n nígbà tí àwọn yèyé mẹ́ta gbọ́ wọ́n ní káwọn wá welcome wọn padà sí inú palace nítorí pé kábíyèsí ò sọ fún èèyàn kankan pé Queen Naomi fẹ́ dé síbẹ̀ wọ́n dàbí ọgbọ́n ni nítorí pé tí kábíyèsí bá sọ fún wọn wípé Queen Naomi fẹ́ dé síbẹ̀ wọn ò ní jẹ́ kó wá sí ìmúṣẹ àwọn olórí yóò ní jẹ́ kó wá sí ìmúṣẹ èyí náà mo gbogbo ètò tán ti pa nígbà tí wọ́n mọ̀ wípé Queen Naomi padà bọ̀ wá sínú palace so wọ́n dá bíi ọ̀rọ̀ tó jẹ́ pé kò kò gbọdọ̀ hàn sí ẹ̀dá bí wọ́n ṣe ṣe nìyẹn ẹ̀yin èèyàn lé wọ́n ní ìgbà tí àwọn yèyé mẹ́ta dé inú palace ẹ̀dẹ̀ mọ̀ wípé fámìlì kábíyèsí ni wọ́n ṣùgbọ́n ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe welcome party tán náà fẹ́ ṣe wọ́n ní Queen Naomi ò yọjú síbẹ̀ o alákọ̀ọ́kọ́ kí nìdí tí Queen Naomi ò fi yọjú síbẹ̀ àwọn èèyàn ń dá Queen Naomi lẹ́bi pé eh, wọ́n ti ń tẹ̀kọ̀ ọ̀rọ̀ yìí personal jù nǹkan tó ṣe ò dáwó yẹ kán yọjú síbẹ̀ ṣé ẹ ti gbàgbé pé prophetess ni Queen Naomi ni ṣé ẹ ti gbàgbé ẹ̀yin èèyàn lé gbogbo ìgbà ni Ọlọ́run máa ń bá wọn sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ máa kíyèsára tí ẹ̀mí mímọ́ bá ń báyàn sọ̀rọ̀ ẹ̀yin èèyàn lé wọ́n ní pé Naomi ò yọjú sí welcoming party tán láwọn wá ṣe fún wọn allegedly jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Vinkiyin, Mashola Gist TV adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́ Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń o ni ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment tẹ̀ like tẹ̀ share àdúpẹ́ àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn ilé ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe sódà tá a bá ti post ẹni gist ẹ̀ máa rí à ń sọ yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn ilé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní mashola gist tv ọlọ́run elédùnmarè abamigọ́wọ́ yín sókè òkè o ọlọ́run elédùnmarè á gbogbo yín lọ́wọ́ òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. bí a ṣe ń sọ prophetess ni pé Naomi ọlọ́run dẹ̀ ń gba ẹnu wọn sọ̀rọ̀ ó dẹ̀ ń gba ojú wọn ríran tí wọ́n bá rí i tí ọlọ́run bá sọ fún wọn pé wọ́n gbọ́dọ̀ lọ sí ibi tí wọ́n ti ń ṣe welcoming party yìí ṣé wọ́n gbọ́dọ̀ lọ wọ́n ò gbọ́dọ̀ lọ ẹ mọ nǹkan tó dé tí Queen Naomi ò fi lọ ẹ má dá wọn lẹ́jọ́ ìyẹn ìní ẹlẹ́ẹ̀kejì ṣé wọ́n sọ fún Queen Naomi pé àwọn fẹ́ ṣe welcoming party fún wọn ṣé mọ̀ pé tó bá ti sọ Queen Naomi lè sọ fún wọn pé kán má ṣe é ṣùgbọ́n wọn ò sọ wọn kàn ṣàdédé ṣe é nítorí pé inú wọn dùn pé Queen Naomi padà wá sínú palace ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn yèyé mẹ́ta àti Queen Naomi kò jẹ́ kí Naomi trust wọn mọ́ nítorí pé àwọn náà mọ nǹkan tán rí àwa tá à ń sọ̀rọ̀ yìí à mọ nǹkan tí Queen Naomi rí ṣùgbọ́n àwọn ni wọ́n mọ nǹkan tí wọ́n rí ní inú pálàsì kábíyèsí àwọn náà mọ nǹkan tí ojú wọn rí nínú ààfin kábíyèsí lóòótọ́ Queen Naomi ti dáríjì wọn nítorí pé onígbàgbọ́ ni Queen Naomi ṣùgbọ́n lóòótọ́ téèyàn bá dáríjì èèyàn ìwà tẹ́ni yẹn wù ó lè má kú òlọ́kùn èèyàn ṣùgbọ́n èèyàn á fi orí jẹ ẹni yẹn ṣùgbọ́n èèyàn máa máa rántí ẹ̀ nítorí pé kéèyàn má tún lọ ṣe mistake ẹlẹ́ẹ̀kejì nípa ọ̀rọ̀ yẹn bóyá nítorí ìdí èyí ni Queen Naomi ò fi yọjú sí wọn nígbà tí wọ́n wá sí royal láti kí wọn káàbọ̀ sí royal minor ẹ̀yin èèyàn lé wọ́n ní iná ìṣìṣì kì í jóyàn lẹ́ẹ̀mejì nǹkan tó ti ṣẹlẹ̀ sí Queen Naomi ni Queen Naomi fi hùwà bẹ́ẹ̀ sí wọn lóòótọ́ àwọn fámìlì kábíyèsí ni wọ́n Queen Naomi respect wọn ṣùgbọ́n àwọn nǹkan kan wà téèyàn gbọ́dọ̀ yẹra fún nítorí àwọn ìrírí téèyàn ti rírí wọ́n ní bàbá kábíyèsí sọ wípé kí wọ́n fi Queen Naomi sílẹ̀ wọ́n ní kábíyèsí sọ wípé kí wọ́n fi Queen Naomi sílẹ̀ come stay away from Queen Naomi bàbá kábíyèsí sọ fún wọn wípé kí wọ́n jọ kí wọ́n fi Queen Naomi sílẹ̀ kan jẹ́ kí Queen Naomi ṣe nǹkan wọn bó bá ṣe wù wọ́n ẹ mọ̀ pé bàbá kábíyèsí ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré wọ́n nífẹ̀ẹ́ wọn dénúdénú ni nítorí pé aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ òní Queen Naomi yàtọ̀ sí ìyẹn àwọn yèyé mẹ́ta náà wọ́n ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nǹkan tí àwọn ń fẹ́ òun ni wípé kí Queen Naomi kan máa jọ ṣe wọléwọ̀de ṣùgbọ́n Queen Naomi wọ́n ti láǹlẹ́sìn wọn wọn lè ṣe yẹn nítorí pé gbogbo nǹkan tí wọ́n ti experience ní inú palace yẹn nígbà tí wọ́n wà ń bẹ bí a ṣe gbọ́ nìyẹn yẹn lé tí wọ́n ní Queen Naomi ò yọjú sí àwọn yèyé mẹ́ta wọ́n ní ọ̀rọ̀ yìí dùn wọ́n gan wọ́n dẹ̀ pariwo wọ́n dẹ̀ sọ fún kábíyèsí wípé báwo ni Queen Naomi ṣe máa disappoint àwọn báyẹn ní ojú àwọn security ẹ̀yin èèyàn ní tá a gbọ́ nìyẹn allegedly o tá a bá tún gbọ́ update lórí ẹ̀ a máa mú wá fún yín mo kí yín happy sunday to you all gbogbo àdáwọ́lé yín a máa yọrí sí rere o gbogbo nǹkan tẹ́ ẹ bá dáwọ́lé ní agbára ọlọ́run ó máa wá sí ìmúṣẹ mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà mo dúpẹ́ lọ́wọ́ obìnrin mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin wípé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé àdúpẹ́ ọlọ́run elédùmarè a bá mi yín sókè o ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ẹ fún fídíò yìí ní thumbs up ó ṣe pàtàkì fún channel wa please share this video like and subscribe god bless you all Mashola Gist TV love you all.